aláwò ṣàánú wa o lórí ọfà kọ̀ọ̀kan ọfà kìíní ọfà kejì ìkẹta ìkẹrin ìkarùnún ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsànán ìkẹwàá wọn fi wá ṣe kò ń jẹ àpadà sí aburú o nítorí pé ẹni tó bá bá ìrìn àjò ayé rẹ̀ tó bá fi lè bá dé orí ọfà kẹwàá tó kéde wípé òun o òun ti fi Islam sílẹ̀ o òun ti gba Jésù Kristi sínú ayé ètò òun irú ẹni bẹ́ẹ̀ àpadà sí aburú ti bá a láyé àpadà sí aburú ti bá a ní ọ̀run kí ni ẹ̀rí mi lórí rẹ̀ Súra Ali Imran, Quran 3, Aya 85. Allah subhanahu wa ta'ala sọ pé, Wa man yabtaghi ghayra l-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Ẹnikẹ́ni tí ó bá wá ẹ̀sìn kan ẹnikẹ́ni tí ó bá wá ẹ̀sìn kan ṣe yàtọ̀ sí Islam a ò ní gbà á lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ ìkẹyìn ó sì máa wà nínú àwọn ẹni òfò sọ ti gbọ́ ayàlù kòránì ni mo kà fún ọ yẹn tó ń sọ pé ẹni tó bá tún lọ ṣe ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìláàmù lọ́jọ́ tó bá kú yóò máa retí pé kọ́lọ́hún ó gba ẹ̀sìn yẹn lọ́wọ́ ọ̀hún ọlọ́hún ò ní gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tọ́lọ́hún bá gbà lọ́wọ́ rẹ̀ tán yóò wà wà nínú àwọn olófò nínú náà jáànámà ẹ tún lọ wo aya 19 Allah tún sọ pé inna dina inda Allahi al-islam wa makhtalafa alladhina utul kitaba illa min ba'di ma ja'ahumul ilm bagiyan bainahum wa man yakfuru bi ayati Allahi fa inna Allaha sari'ul hisab dájúdájú ẹ̀sìn tó wà lọ́dọ̀ àlọ́ọ̀ ni Islam gbọ́yé dáadáa dájúdájú ẹ̀sìn tó wà lọ́dọ̀ Allah ni Islam ẹ̀sìn lè pọ̀ nílé ayé o ṣùgbọ́n ẹ̀sìn tó wà lọ́dọ̀ Allah ni kí ni Islam àwọn tí a fún ní tírà ìyẹn àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́ra kò yapa kò yapa ẹnu sí ẹ̀sìn náà àfi lẹ́yìn tí ìmọ̀dé bá wọn ìyẹn ni wípé àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ayé ànẹ́bì Musa àti lójú ayé ànẹ́bì Isa aleyhimasalam Islam lẹ́sìn wọn o lẹ́yìn ìgbà tí wọ́n ní mọ̀tán pé Islam lẹ́sìn wọn ni wọ́n tó wá kọ Islam sílẹ̀ si wọ́n wá lọ gbé ẹ̀sìn mìíràn kalẹ̀ látọ̀dọ̀ ara wọn wọ́n ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ ọ̀tẹ̀ àárín wọn sí àwọn ànẹ́bì ni wọ́n fi dìtẹ̀ àwọn ànẹ́bì ni àwọn táwọn ń tẹ̀lé Musa àwọn ò fẹ́ tẹ̀lé ànẹ́bì Isa nígbà tó di àsìkò ànẹ́bì Isa nígbà tó di àsìkò ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé Musa àtàwọn tí wọ́n láwọn ń tẹ̀lé ànábì Isa wọ́n láwọn ò ní tẹ̀lé ànábì Muhammad bagiyan bainahum wọ́n kóra wọn sínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni wọ́n kóra wọn sínú ìjàngbọ̀n wàhálà ni láti fi dìtẹ̀ àwọn ànábì ẹni tó bá sá ìgbàgbọ́ nínú àwọn àyà lọ́wọ́ àwọn àyà lọ́wọ́ tó fi ànábì wa Muhammadu rinlẹ̀ pànẹ́bí ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ìwọ tó o bá wá lọ ṣàìgbàgbọ́ nínú rẹ̀ dájúdájú Allah ni olùyára níbi ìṣirò iṣẹ́ Allah ó ṣírò iṣẹ́ rẹ̀ yóò sì bá ọkọ̀ òdo sí yóò bọ ọkọ̀ òfo lé lórí yóò bọ ṣé ní òfò. tọ́ lẹ́yìn ìgbà tí mo ti mú àwọn ìfáàrà wọ̀nyí wá lẹ́yìn tí mo ti mú wá mo wá fẹ́ bọ́ sí ojú ọ̀rọ̀ mo fẹ́ bọ́ sí inú àkọlé ọ̀rọ̀ wa tí mo pè ní ta ni Jésù Kristi ta ni Jésù Kristi ta ni Jésù Kristi yìí ó ní mo fẹ́ fi fọ èsì fún arákùnrin tí wọ́n ń pè ní Mario Joseph tó ní wọ́n bi òun léèrè pé ta ni Jésù Kristi E je kí n mú ọ̀rọ̀ ẹ̀ wá sí ìrántí ọ̀rọ̀ ẹ̀ tí mo kà níjẹta òun náà ni màá gé wẹ́lẹ́wẹ́lẹ́ tí màá sì máa mú èsì rẹ̀ wá insha allah ibi tí mo bá bá ìjókòó ìdé tí àwọn oníjẹ̀nàzà bá fi dé ibẹ̀ náà ni mo máa sọ̀rọ̀ sí títí di àárọ̀ ọ̀la insha allah bó tilẹ̀ jẹ́ pé mo tún máa ṣe ìjókòó kan ní ìrọ̀lẹ́ lábẹ́ ìbéèrè àti ìdáhùn ok ìyẹn ní lẹ́yìn aago mẹ́rin inshàlá ta ni jésù kristi mario joseph sọ pé mo máa ń ṣe wáàsí pé jésù kristi kìí ṣe ọlọ́run ní ti tèmi Allah nìkan ni ọlọ́run mo sì gbàgbọ́ pé Allah kò ní ìyàwó rí Allah kò ní ìyàwó rí nítorí náà kò sí ọmọ fún Allah nítorí náà mo ṣe wáàsí níbẹ̀ yẹn pé Jésù kìí ṣe Ọlọ́run nígbà náà láàrin èrò ẹnìkan bi mí ní ìbéèrè pé ta ni Jésù bóyá mùsùlùmí ni ṣùgbọ́n ó béèrè pé ta ni jésù mo ń ṣe wá sí pé kì ṣe ọlọ́run ṣùgbọ́n ìbéèrè náà ni pé ta ni ta ni òkè o wọ́n bí mayo joseph léèrè pé ta ni jésù kò wá mọ̀ tí ó sọ èsì rèé o tí wọ́n bá bi wá léèrè pé ta ni jésù. man huwa Isa man huwa Isa ibn Maryam ta ni Jésù tàbí man huwa al-Masih Isa ibn Maryam ta ni Masihu Mẹsáyà Jésù Kristi ọmọ Maria èsìrè ẹrú Ọlọ́run ni Isa ọmọ Maria ẹ̀dá Ọlọ́run ní Ìsá ọmọ Mariam ẹrú àlọ́ọ̀hù na Ìsá ẹ̀dá àlọ́ọ̀hù ẹ̀dá ẹ̀dá kan nínú àwọn ẹda tí aláwò dá ni ànábì Ìsá ọmọ Mariam Ìsá ọmọ Mariam aleyhisalam Jésù Kristi kìí ṣe olúwa kìí ṣe olùgbàlà Ìsá ọmọ Maryam, tí àwọn kan ń pè ní Jésù Kristi kìí ṣe olúwa kìí ṣe ẹlẹ́dàá kìí sì ṣe olùgbàlà ohun tí mo sọ yìí ó wà níbàámu sí súra Mariam ẹ rí pé mo sọ lánàá wípé lábẹ́ òfin Nàìjíríà ẹnì kọ̀ọ̀kan ó ní àǹfààní láti sọ òtítọ́ níwọ̀n àgbà tí òtítọ́ tó fẹ́ sọ yìí tàbí ohun tó fẹ́ sọ tó pè lótítọ́ tó bá ti ní ẹ̀rí tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ ok ọ̀rọ̀ ni mo sọ yìí wípé ẹrú àlọ́ù ní Ìsá ọmọ Mọ́ríyámù ẹ̀dá àlọ́ù ní Ìsá ọmọ Mọ́ríyámù Ìsọ ọmọ Mọ́ríyàmù kìí ṣe olúwa ẹlẹ́dàá kìí sì ṣe olùgbàlà. Kílẹ̀ rí mi lórí ẹ̀. Ẹ bá mi ṣí Súra Mọ́ríyàmù. Súra Mọ́ríyàmù. Quran 19. Quran 19. Verse 30 day 37. Sura Maryamu, Quran 19:19, Aya 30 títí dé Aya 37. Ní ibi tí Allah Subhanahu wa Ta'ala ti mú ọ̀rọ̀ àkọ́kọ́ tí Jésù Kristi sọ lórí ìtẹ́ ní òpóǹdó tó mú wá ọ̀rọ̀ tí wọ́n ti yọ dànù kúrò nínú ìwé mìíràn àmọ́ Allah subhana wa ta'ala ó mú ọ̀rọ̀ náà wá fún ànẹ́dìwà Muhammad sallallahu alayhi wa nínú al ani alápọ̀nlé Sura Maryam Quran 19 áyà tààtì dé tààtì sẹ́fìn áyà tààtì ó sọ pé inni abdullah àtàníyàlè kìtàbà wájà alani nàbíyá kọ́lá ọmọ náà ìyẹn nígbà wọ́n bí ànẹ́bì yìí sá Nigba ti wọ́n bí tó wà ní òpó lò ó nígbà táwọn èèyàn ń bí léèrè pé tí wọ́n ń bí ìyá ẹ̀ léèrè pé níbo lo ti rọ́mọ irú ọmọ wo lo bí yìí ta ní ṣe Allah subhanahu ta'ala ọba alágbára ọ wá fi ọ̀rọ̀ sí ẹnu ọmọ òpó lò ó ọmọ náà wá sọ pé ìní abdullah dájúdájú ẹrú Allah ò ní èmi ẹrú Allah ò ní èmi àtàníyàlè kìtàbà Allah ò fún mi ní tírà Allah ó máa fún mi ní tírà al-Injil nígbàtí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nínú ìdílárúbáwá nípa nǹkan tó ó di dandan kó ṣẹlẹ̀ àmọ́ kò tí ì ṣẹlẹ̀ lárúbáwá nínú bàlágà wọn nínú fàsọ́hà wọn nínú ìdáláhàn wọn nínú ẹwẹ̀ èdè wọn tán bá fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí ó dájú pé ó máa ṣẹlẹ̀ àmọ́ tí kò tí ì ṣẹlẹ̀ wọ́n wà á mú wá ní ìmú wá ohun tó ti ṣẹlẹ̀ tí nǹkan náà ò sì tí ì ṣẹlẹ̀ àmọ́ tó máa padà ṣẹlẹ̀ ìdí nìyẹn tó fi já sí pé Allah sọ wípé ànábì Ìsá sọ pé àtà níyà ní kìtàbà Allah fún mi ní tírà ní àsìkò tí Isa ń sọ̀rọ̀ yẹn Allah ò tí ì sọ ànábì Isa di ànábì ọlọ́run kò sì tí ì fún ní tírà àmọ́ torí pé ìfúnni tírà kò sí búyẹ̀ fún ọlọ́run fún tírà tó bá tó àsìkò tí yóò gba ìmísí bákan náà dídi ànábì ọlọ́run rẹ̀ kò sí búyẹ̀ fún yóò di ànábì ọlọ́run ló fi mú àwọn ọ̀rọ̀ yẹn wá ní ìmúwá fíìlì mọ́dí ó ní kọ́ọ̀là ó sọ pé ìní Abdullah dájúdájú ẹrú àlọ́ òní mí àtà níyàlẹ̀ kìtààbà aláwọ̀ fún mi ní tíra wájà alàní nàbí yá ó sì ṣe mí ní ànábì tí àwa bá fẹ́ sọ nínú èdè tiwa ohun táwọn ó sọ ni pé aláwo máa fún mi ní tírà ó sì máa ṣe mí ní ànábì yorùbá ò ní àgbékalẹ̀ tó jọ irú àgbékalẹ̀ lárúbáwá ní agbègbè yẹn bí ó ṣe wá nínú èdè lárúbáwá òun náà ni bí ó ṣe so Allah subhanahu wa ó mú ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ tó torí ahọ́n ànẹ́bì yìí sá jáde nígbà tó wà ní òpóǹdó ọ̀rọ̀ àkọ́kọ́ ìní Abdullah dájúdájú ẹ̀rú Allah ni mí ọ̀wá lè rí níbi ti sọ ó lè rí àtàníyàlè kìtàbà aláwọ̀ máa fún mi ní tíra ó sì fún tíra náà tí í ṣe àlè ìjìn wájà àlà ní nàbí ìyá ó sì ṣe mí ní ó ṣe mí aya 31 wájà alani mubarakan wájà alani mubarakan ainama kuntu wa awsani bisolati wa zakati ma dumtu hayya wájà alani mubarakan ainama kuntu. ó ṣe mí ní ẹni ìbùkún ní ibikíbi tí mo bá wà ẹni ìbùkún ni mí ní etí ẹni èpè èmi kì í ṣe ẹni ìyà ẹni ìbùkún ẹni tọ́lọ máa bùkún ni mí wa àwùsọ́ níbi sọ̀lá ó sì pa mí láṣẹ ìrun kíkí Allah subhanahu wa ta'ala tó ṣe mí lẹ́ni ìbùkún tó ṣe mí ní ànẹ́bì fún àwọn Israẹli ó pa mí láṣẹ àṣọlá wọ̀zakat ó pa mí láṣẹ ìrun kíkí ó sì pa mí láṣẹ zaka yíyọ mọ́dúntù háyá lódiwọ̀n ìgbà tí mo bá wà nípò alààyè lórí ilé ayé lódiwọ̀n ìgbà tí mo bá wà nípò alààyè lórí ilé ayé anábì Ìsá ò sí lórí ilé ayé mọ́ báyìí ó wà nínú sánmà àmọ́ àṣẹ tọ́lọ́wọ́ bá pa á nígbà tó wà nílé ayé òun náà ni pé yọ́ máa kírun yọ́ máa yọ zàkà àyà 31 nìyẹn o àyà 32 wàbára bíwá lídà ti wàlámiyẹtì alì ní jàbára ń ṣẹkìyà wàbára bíwá lídà ti aláwọ̀ tó ṣe mí ní oníwà rere sí ìyá mi èmi ò ní jẹ́ ọmọ burúkú ọmọ rere oníwà rere lọ́lọ́run máa ṣe sí ìyá mi. Si wàlámúyẹ̀jì alì ní jàbáran ṣàkíyàn aláwọ̀ kò sì ní ṣe mí ní ajẹni nípa olórí burúkú aláwọ̀ kò ṣe mí ní ajẹni nípa olórí burúkú ọ̀rọ̀ tí isa ń sọ là ń kà jáde yìí o láti inú ní la fi sọ fún yín wípé kò sí báwa mùsùlùmí kò sí báwa mùsùlùmí ò ṣe ní máa sọ̀rọ̀ nípa Jésù Kristi ó wà nínú Kùránì wa ó wà nínú hadisi wa. Aya 33 Wàsàlámú àláyà yáó ma wulitu wà yáó ma àmútù wà yáó ma ó bó àtò àlàáfíà ni fún mi ní ọjọ́ tí wọ́n bí mi sílé ayé àti ní ọjọ́ tí mo máa kú àti ní ọjọ́ tí wọ́n máa gbé mi dìde ní alààyè ní ọjọ́ àjíǹde àlàáfíà ni fún mi ní ọjọ́ tí wọ́n bí mi ìbímọ ìwàsáyé ànẹ́bì yìí sá ọlọ́run ṣe ní ọ̀nà àlàáfíà ọlọ́run ṣe ní ọ̀nà àlàáfíà wọn ò ṣiṣẹ́ abẹ fún ìyá rẹ̀ wọn ò sì bí sáyé tán kó wá ní yẹ́lò fìfà lójú wọn ò bí sáyé tán kó wá jẹ́ ọmọ abirùn ọlọ́run mú ìbí rẹ̀ ó rọrùn bákan náà nígbà tí ànábì Ìsá ó bá padà kú ikú ìrọ̀rùn ló máa kú ikú àlàáfíà ló máa kú bákan náà ní ọjọ́ tọ́lọ́run ó bá gbé ànábì Ìsá dìde àti gbogbo àwọn ẹ̀dá yòókù pátápátá ìgbédìde àlàáfíà ló máa jẹ́ fún ànábì Isa ọmọ Mariam alayhisalam kí ọlọ́run jẹ́ kó jẹ́ ìgbédìde àlàáfíà fún àwa náà ní ọjọ́ tí aláwọ̀ bá fẹ́ gbé gbogbo ẹ̀dá dìde kì í ṣe Isa nìkan lọ́lọ́run máa gbé dìde ní ọjọ́ àjíǹde gbogbo ẹ̀dá lọ́nà máa gbé dìde ní ọjọ́ àjíǹde. tọ́ àyà thirty four Allah wá ní dáàlíkà Ìsá ibùnú Maryam qawlalil haqqi alladhi fihi yamtarun dáàlíkà Ìsá ibùnú Maryam ìyẹn ni ànábì Ìsá ọmọ Maryamu qawlalil haqqi èyí jẹ́ ọ̀rọ̀ òdodo alladhi fihi yamtarun tí àwọn Yẹ̀wúdí àti Nàsárà ń ṣeyèméjì nípa rẹ̀ ọ̀rọ̀ òdodo nípa ànẹ́bì Ìsá rèé àmọ́ tí àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rá tí wọ́n kóra wọn sínú iyèméjì tí wọ́n ń sọ nǹkan mìíràn yàtọ̀ sí òdodo tí àlùkùránì sọ yìí ma kana lillahi àyà 35 nìyẹn o ma kana lillahi an yattakhidha min waladin subhanahu ìdá kọ̀dọ̀ amúrọ́n fa iná máa yẹ kú lùlàhù kún fàyà kú. máa káàna lìláhì kò yẹ fún àlọ́ọ̀ kò yẹ fún rárá áyẹ̀ tẹ́kìzà mi ń wálàdín láti mú ẹnìkan lọ́mọ ó ní tó yẹ ń pè ní ọlọ́run ó ní nǹkan tó yẹ ẹni táàmọ̀ jọ́sìn ó ní àwọn nǹkan tó yẹ tó fìtì ẹ̀ ó sì ní àwọn nǹkan tí ò fìtì ẹ̀